ń tẹ̀síwájú pẹ̀lú àlàyé léyìí tá à ń ṣe lórí àwọn àdájọ́ ilé ìta nàbì sallallahu alaihi wa sallam tó ṣe àti bọ́rọ̀ lórí ìdájọ́ ànàbì sallallahu alaihi wa lórí kíka gbé ọwọ́ ẹni tó bá jalè ẹni tó sì jalè tí wọ́n gé ọwọ́ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan tó jí ó jẹ́ tẹlẹsẹtò dọrọhìm ó tó dírọhàmù mẹ́ta dírọhàmù mẹ́ta ó sì déédéé rúbìrì dínárì ìdá kan nínú mẹ́rin ẹ̀dínárì tí a bá sì wo iye tí dínárù jẹ́ tó táwa ná a lè gbé owó kan pé ó ní iye lórí díẹ̀ nítorí pé ẹni bá ti ní ogún dínárù yọ̀yọ̀ dáadáa ìgbà tí a ti ṣe ogún dínárù náà iye tó jẹ́ sí náírà fún wa ní ìyàwó tó mílíọ̀nù náírà ó lé sábà tẹ̀ máa lórí tó mílíọ̀nù náírà àìké tó mílíọ̀nù divided by twenty àìké iná kan yóò wa ní hundred thousand náírà lọ́wọ́ sọ pé kọ́tàkì náà náà lè di olè láti lọ́wọ́ ilé ìtumọ̀ sí pé wọ́n rẹ̀ lọ́wọ́ láti báyìí pọ̀ yóò wọ́n ní twenty five thousand naira ìjọba ti di twenty five thousand naira pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú àti àwọn ìlànà eléyìí tá a kó tó di pé agé ọwọ́ ẹni tó jalè táwọn májẹ̀mú yìí báyìí tó bá ti lè pé sí ẹni tó jalè ńlára agé ọwọ́ rẹ̀ ẹ kọjá pé owó téèyàn jí yẹn ó jẹ́ máàlùn mahtaram owó tó ní ọ̀wọ̀ bìmọ̀nà owó la kà sí nínú òfin ṣẹ̀ríà kìí ṣe ti ṣẹ̀ríà ọ̀kà kan wó bí kẹ́nìkan jí ẹlẹ́dẹ̀ gbé lọ́wọ́ mùsùlùmí tó ní ẹlẹ́dẹ̀ nítorí pé nínú Islam ẹlẹ́dẹ̀ kìí ṣowó nítorí pé ntọ́lọ́run bá ṣe léèwọ̀ ni òfin ọlọ́run sì dá lórí wípé tọ́lọ́ ẹlẹ́dàá bá ti ṣe nǹkan kan léèwọ̀ èèwọ̀ lówó nǹkan náà jẹ inna Allaha idha harrama shay'an harrama thamana bẹ́ẹ̀ náà ni kí mùsùlùmí kó jí ọtí kan lọ́wọ́ mùsùlùmí tó ní ọtí kìí ṣòwò lọ́dọ̀ àwọn mùsùlùmí torí à ní sọ pé lèèyàn jí owó wọn à ní gé ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ wíkẹ́ nìkan ó jẹ́ pé èrè ló ń jí gbé mẹ́nìkan lọ́wọ́ wọ́n á pè ọ́ lẹ́jọ́ pé èrè rẹ tó jí gbé òun owó rẹ ó tó yẹ báyìí wọ́n á bọ̀ gba owó rẹ lọ́wọ́ rẹ̀ àti bọ́ gbowó lọ́wọ́ rẹ̀ ó ní í ṣe pẹ̀lú pé a ti kọ́kọ́ síwájú gbàpọ̀ olówó lọ́wọ́ rẹ̀ ǹjẹ́ wàá pè lówó tó lò ní lọ́wọ́ rẹ̀ tí í ṣeré o islam ọ̀ka fún owó ọgbọ́dọ̀ jẹ́ owó tọ́jú owó tó ní ọ̀wọ̀ kó wá jẹ́ pé ibi tí wọ́n gbé owó yẹn pamọ́ sí ọjọ́ hírùzọ́mẹ́tìlẹ́ ibi tá a máa gbèrú rẹ̀ pamọ́ sí ibi tá a máa gbèrú rẹ̀ pamọ́ sí ẹni tó lọ́ọ́ jí owó gbé nínú save inú save wọn máa ń gbowó pamọ́ síbẹ̀ ó ti wọ́ọ̀tì kí wọ́n gé ọwọ́ rẹ̀ bákan náà ẹni tó lọ jí ewúrẹ́ àti àgùntàn kó inú ọgbà ibi tí wọ́n máa wọ́ọ̀tì ó ti lẹ́tọ̀ọ́ kí wọ́n gé ọwọ́ rẹ̀ ẹni tó ṣe pé òun tiẹ̀ ní ibi tí a ti ń sin ẹja nínú àwọn odò àtọwọ́dá tá a ṣe tá à ń ti ń sin ẹja ló ti lọ jí ẹja kó ẹja náà ti wọ́ ti rọ́bẹ̀rẹ̀ dínárù jù bẹ́ẹ̀ lọ ó ti jí owó gbé láyè tá a máa gbèrú ẹ̀ pamọ́ sí yàtọ̀ sẹ́ni tó jí owó gbé nínú kànga nítorí pé wọn kì í sábà gbowó pamọ́ sí inú kànga àmọ́ sọ pé ńgbà tí wọ́n pé orílẹ̀-èdè ti dàrú gbogbo nǹkan ti bàjẹ́ sokọ́ mọ̀ bàjẹ́ pé irú àwọn eléyìí ó di olówó gbé náà ló ń ṣe lọ gbé sí inú kànga kẹ́ wọ́n á máa wo nǹkan o ó sì tún lọ di gbé nínú kànga yẹn náà á rò pé à kànga yìí ṣe ibi tí wọ́n á máa gbowó pamọ́ sí wọ́n á ní sọ fólè ń pé ah you are so brave wọ́n torí ẹ pé yìí orí ìwọ ló pé àbórí dàrú yóò jí oríṣi mi ní àníge lọ́wọ́ ẹ̀hẹ́n ọ̀rọ̀ gígé lọ́wọ́ òun náà ni òbí wípé sí àyè ibi tí máa gbèrú ẹ̀ pamọ́ sí ni wọ́n náà gbé pamọ́ sí àbíbá o. àbẹ́ni tí ọlọ́gbó pamọ́ sáàrin àwọn adìẹ nínú pọ́tìrì <laughs> torí pé ẹ̀rù ń bà pé tó bá gbé owó yẹn sílé àwọn abánigbé pamọ́ láìbẹ̀ wọn wọ́n lè wá gbà lọ́wọ́ sọ wá lọ gbé sáàrin adìẹ ẹnìkan ó lè jẹ ẹni tí ń bá yín ṣe pọ́tìrì náà ni mo rò pé ló ń bá gbé láì sẹ́yìn ló ń bá gbowó nínú pọ́tì so eléyìí ìyá mi ni ọjẹ o ò ní gé lọ́wọ́ eléyìí jẹba bí ẹni tó lọ di ewúrẹ́ máa ara bẹ́ẹ̀dì rẹ̀ kékeré ewúrẹ́ nǹkan má bàa jí gbé ẹ̀rí nǹkan mẹ́rin ṣé ara bẹ́ẹ̀dì ni a máa ń so ewúrẹ́ mọ́ táyì sáré oko nínú palace nínú pálọ̀ lọ́wọ́ á so má àwọn èèfé ewúrẹ́ pamọ́ sí rògbà mo rò pé yé ha irú eléyìí wọ́n fi àmì jẹ ni wọn ò ní gé lọ́wọ́ tọ́ kó a jẹ kófì ẹ̀tẹ̀ gbàdí ọjà lè yàn kó ẹ pọ̀ yí ọjà ni ọ̀farapamọ́ jà ni olè tí wọ́n gbé lọ́wọ́ ọwọ́ náà jẹ́ pé èyí ṣe pé wá jí nǹkan lójúkorojú ọyọmù ọfarapamọgbẹni sẹlẹyìn májẹ̀mú kan tó nínú àmọjẹmú eléyìí tó túmọ̀ sí pé ẹni tó wá lójúkorojú tó dojúkọ ẹni tó lówó yẹn tó dàgbà mọ́ lọ́wọ́ wọn kì í pé lẹ́yìn lólè. Lo wọ́n ń pè ní rọ́ọ̀sù olùjà nǹkan gbàmọ́ni lọ́wọ́ ìyá ti ọ̀tọ̀ ni wọn ò ní gé ọwọ́ tiẹ̀ tí adájọ́ bá rí i pé kí wọ́n pa kò sí wàhálà mẹ́ kì í ṣe pọ́wọ́ lásán torí ó tiẹ̀ ti dájú pọ̀ jù ó sí àyà ni tó o bá pé ọ dájú pọ̀ jù ó sí àyà ni ọlọ́bẹ́ni tó ní nǹkan ó sì jábàámọ́ lọ́wọ́ ṣe eléyìí torí kí lóore ọmọ bá kọ̀ntínú ẹ jẹ́ ká fọ́n jófin sódà tí irú àwọn tó rí wọn bá ń hóṣẹ báyìí kò fi ní hóṣẹ lọ́jọ́ iwájú ẹ̀ pa so bákan náà irú ẹ̀ náà ní gbájú ẹ̀ tí ó lè kàn máa lọ sígbà tí mo bá sọ pé gbájú ẹ̀ yẹn kì í ṣe pé dandan wọn gbọ́ ọ lójú o kì í ṣe pé dandan wọn gbọ́ ọ lójú ṣùgbọ́n máa ń jọ pé wọ́n gbá yàn lójú náà àní ìsìn gbogbo nǹkan ti lọ́ọ̀lù gbogbo ayé ti dàrú ẹnìkan kan súnmọ́ ibi tó wà lọ́kàn kó ìfọ́tí fún ọ ìfọ́tí olóyè so ibi tó ń ti ronú ìfọ́tí wọn ti gbé báàgì lọ abẹ́ rí nǹkan bẹ̀ so gbogbo oru eléyẹn so wọn à ní gé lọ́wọ́ ìyá oríṣi mi ni ọjẹ́ tọ́ khufiyatan min ghayri shubhati milk láì kò sí ìṣújú pé ó ṣeéṣe kápò náà ní nínú owó tó jẹun tí ìṣújú pé ó ṣeéṣe kí wọn náà ní nínú owó tó jí bá wà àní gé ọ lọ́wọ́ bí ká tó bàbá yín ló kú ló fowó lẹ̀ owó tí bàbá yín wá fi sílẹ̀ yẹn ẹnu yín wá jọ kù pẹ̀lú àwọn ọmọ bàbá rẹ̀ àwọn ìyàwó bàbá rẹ̀ ẹ̀yin tẹ́ jogún bàbá rẹ̀ kékeré gbé owó yẹn pamọ́ síbi kan ibi tẹ́ gbé pamọ́ sí ni wọ́n tún ti lọ jì so ìṣújú ti wà torí pé wọn náà nípìn nínú owó yẹn wọn ò ní gé ọ lọ́wọ́ ìyá orísìí mi lọ́jọ́ eléyìí tí àwọn májàmú yẹn bá ti pé sáàrò owó tí wọ́n jí so náà ni wọ́n máa ń gbéyàn lọ́wọ́ eléyìí túmọ̀ sí pé ó lè jíjà tó ṣe nǹkan tó dà èèyàn burúkú ló lè aláìlérò èèyàn ló lè ní títí fi ń lọ ọmọlàkejì ọlọ́dún tó máa fi irú rẹ̀ lọ kò ní dùn mà gbogbo nǹkan láyé tó yẹ kó yẹ ní ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àbí gbogbo ẹ̀ kọ̀rọ̀rùn kọ̀rọ̀ gbọ́n ni. àwọn nǹkan míì wà tó jẹ́ pé ẹ̀ ń lò láyé yín nìsí ìpọ́njú lẹ fi ni ẹ̀pẹ́ bíi mánú lẹ fi rà ókè nǹkan tí wọ́n wá ní gbọ̀nà wàhálà yẹn kátìẹ̀ pípọ̀nà ọ̀rọ̀ ọ̀run yẹn kẹ́nìkan sì wá mú un kó jí mú lọ ó dájú pé tó o bá ṣépè fún òní ṣàdùà ètò sì súnmọ́ jù ní pé kó o ṣépè torí ẹ̀ ní anábì sallallahu alaihi wa sallam ló sọ pé wattaqi da'watal mazlum fa innahu laysa baynaha wa bayna Allahi hijab sọ́ra fún ìpè ẹni àṣàbòsí sí o torí kò sí gàgà kan tí ó di lọ́nà títí dọ́dọ̀ ọlọ ẹni tó ṣàbò títí tó jí nǹkan rẹ̀ tó bá ṣépè ìpè ń mọ náà ni ẹnìkan ò sí tí ó jí nǹkan ní nǹkan tó ṣe pé yóò fìdùnnú lò àfi tí ìbá ṣẹlẹ̀ ayé tó bá ń pẹ́ agbo aláàgbo lọ́ọ́ jí òní jẹ́ni tí ọkàn rẹ̀ balẹ̀ láti máa wọ agòǹjáde tó ń ti pé èèyàn púpọ̀ lè nírú rẹ̀ láyé tẹ́lẹ̀ náà ṣùgbọ́n ti fura ti fura lọ dára rìn ó rí kó ní. ní kọ́kọ́ bá ní wá fi sọ́wọ́ tó gbé bàbá ẹ̀ lọ ọ̀sùn kọ́ mẹ́ta ti fi omi ọmọ tó ṣe o kọ́ mẹ́ta tó ṣe ọ̀tà mi ká sí o láti fi ojú ọwọ́ àti láàjà. tó ti gbé àti já àgbàpá gbòó ní lélẹ́yìí ká gbòó kò tún kọ́ mọ̀ láti ètò pé èèyàn fún lọ́dọ̀ ayé lórí tó ti jẹ́ pé gbogbo agbo ayé fún funfun ni wọ́n máa funfun àwọn àdúrà ara agbo yẹ́lò àpò àti kò lè dá agbo ní àkùtì tèmi. bẹ́ẹ̀ni ẹnikẹ́ni tó bá ń kọ́ jẹ nìkan lórí òwò ni torí kò ní ọ̀pọ̀ òkè nínú tí máa ń jà ní àlóyè rẹ̀ tó bá jẹ nìkan lórí owó tó ń bá ná wọ́n wá ní ìlú ìwọ̀n. kò sí tó fi owó yẹn sí tó lò lálùbami. wọ́n á rí bí owó yẹn tó dì í gbogbo àjọ máa ha òní nígbà tó tó bá ti ronú kan pé mo mà já ẹni báyìí ló lè rí àyà yọlá ká. ó rí i pé gbogbo tó ń ṣe yọ dàrú mọ́ ọ lọ lásìkò yẹn tó bá ń ṣe kó oúnjẹ ló bá ń jẹ oúnjẹ yẹn ò ní fẹ́ lọ mọ́ ntó mu tí irú rẹ̀ pààyàn lórí yọ pọ̀ lórí tẹ́ máa ń sọ̀rọ̀ ẹ̀rín tí wọ́n náà ń bá wọn dá sẹ́rin o àfi tó o bá sì ronú kan lè tọ́ jàrí o ó rí i pé ẹnu mi ọ̀yẹ́ kọ́ gbẹ̀yìn nítorí pé o ti ṣe jàǹbá kan ẹ mọ̀ kọ́ pọ̀lọpọ̀ lè tó lè jà o lè ò ní gbàgbé pò ń jà o lè ò sì ní sáláì máa mà pọ́dọ̀ ẹni báyìí mo ti gba owó nígbà olè jíjà kódà kó ṣe pé àwọn ẹni tí ó mà rí ni bíi dánàdánà. Dana tó bá wo owó mi pé ah! ọ̀dọ̀ arábìnrin kan ló ń ti gbà nù ọkọ̀ ńjọ yẹn ó dẹ̀ ń sunkún ó dẹ̀ ń bẹ̀bẹ̀ ṣùgbọ́n táwọn ti mú òjórí ó pé arábìnrin kan ẹgbẹ̀rún arábìnrin láyé ha ọ̀dọ̀ bàbá arúgbó kan mo ti gba kínní ìjọ kódà mo tún fọ́ létí yóò máa rántí gbogbo nǹkan yẹn ó máa dá láàmú kò ní gbádùn tó bá wá gbìyànjú láti taara owó haram yẹn wá ìdùnnú fúnra rẹ ò ní rí láéláé ò ní rí láéláé nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá kì í sọba alábòsí náà ìwọ ṣe lè fẹ́ pẹ́ nìkan lẹ́kún kí wọ́n wá máa rẹ́rìn. gbogbo owó tá a jà ló lè tọ́lọ́run kọ́ pé kí wọ́n mú wa ọlọ́run sọ pé kẹ́ni tó lówó ó dá wa mọ̀ pé àwa la jẹun lólè rẹ̀ òun fowó pamọ́ ni yóò padà gba nǹkan rẹ̀ tó bá ti jọ gbé ndàlùkì yá mọ̀ nítorí pé nǹkan kan kì í gbé lọ́dọ̀ Allah ó ti ṣe àgòsí ṣíṣe léèwọ̀ lórí ara rẹ̀ ó sì ṣe léèwọ̀ láàrin tiwa náà gbogbo owó kan mo á gbà mo á ní mo gbọ́n mo smart mo brave èmi kẹ ọjẹ baba ńlá yà ara ẹ ló ń ṣe o kò sẹ́nìkan nítorí pé nígbà máa ń gba gbogbo dáadáa rẹ tán kó fáwọn ẹni tó ọjà lólè tí gbogbo dáadáa rẹ tán tán tún máa ìdá tiwọn tí wọ́n ń dìrú ọ lọ́nà tó fi jẹ́ pé ẹlẹ́tọ̀ọ́ gbẹ̀tọ̀ rẹ̀ lágbàpè kí ló wá fẹ́ sọ́pọ̀ jèrè kí lọ fẹ́ sọ pé ọjẹ́ lérè tó bá dijọ́ gbẹ̀ngà kìyàm ọjẹ́ nǹkan kan lérè wàláhì ó sira rẹ̀ sí torí ẹ̀ ní anabi sallallahu alaihi wasallam ló fi sọ pé man kanat indahu mazlamatun li akhi falyarudduha al-yawma min qabli ay alla yakuna dinarun wala ẹnikẹ́ni tí nǹkan bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ lónìí tó gbà lọ́dọ̀ ọmọ ìyá rẹ nígbà tàbòsí tètè dá padà lónìí o kó tó dijọ́ gbẹndàlùkìyàmà ọjọ́ tí ò ní sí náírà kò ní sí kọ́bọ̀ kò ní sí gold kò sì ní sí silver ẹ̀yàn kí láyé ọsẹ pẹ́rẹ́ ah, owó ló jí dáwó padà irú owó yìí àárín máa. owó yẹn àárín ma ṣebí irú rẹ̀ wà nítorí ṣe déédéé rẹ̀ owó tó di gangan sí ma irú rẹ̀ ọsá wà dárú rẹ̀ padà àárín irú rẹ̀ ajẹ́pẹ́ tó iye rẹ̀ dá padà ìgbà tí wọ́n bá wá ń ọ wàá sàlàyé pé owó yín tí mo ti jí kò ní ìdí oju eti ń ojú ètí yàn fẹ́yìn because kójú ó ọ ní gbangba lùkìyàmà ó ní ìtìjú ni àní ìdí kankan sọ fún mi pé mo jà yín ló ni màá gbowó mi ni màá sọ ah, fún mi gbogbo wa lọ́ba tán tòtẹ́mi tún fẹ́ dáràn ìní wa máa sọ ká pé ah àti ọ̀daràn yìí ti jí mi àsọsí four one nine fún mi rí fẹ́ràn pé new file lèmi sì fáìlì pé èmi pẹ̀gàn rẹ̀ nu ní ṣe òbí Islam ṣe dáa tó ṣebówó mi lójú ó ti sán ṣebójú àǹbá mi ó ti di òkè kí lèmi ti fẹ́ máa ṣí fáìlì tuntun ọ̀ràn sí táwọn èèyàn bá wá torí pé àwọn èèyàn ti wọn gbogbo ibi tẹ́sán tí wọ́n bá ti ya àwọn ìran tẹ́ni ẹlẹ́ni ni wọ́n mọ̀ ọ́ràn pé à ah, á ti gbọ́ pé lágbájá gbà yín ló lè rí ó ti dáwò padà ṣé kó lórí ibú rẹ̀ ó lè ní báwọn mo rò pé yé so ẹ̀yin ó ti fi ìgbà tí ẹ gbọ́ ni ẹ̀yin náà là ń bá sọ̀rọ̀ ẹ̀ ń bá mi sọ̀rọ̀ pínpín ah, ìyẹn ní nǹkan kan ṣẹlẹ̀ ó sì dá òtò mi padà kí lẹ́yìn kí n máa fẹ́nu sọ ẹ̀ gbádùn oníkàlùkù ọ̀rọ̀ alọ́ sí àmọ́ kí wọn náà wá kásẹ̀ lé rẹ̀ kọ́ pé ah, ó lé ní ebi ìtọ́jẹ́ wọ́nu èyí tó tún kù ọlọ́run bá kúkú mà. tó <laughs> eléyìí túbọ̀ sí i pé ìwọ náà fúnra ara rẹ bàjẹ́ ni tó ṣe wípé ọ̀mọ orí ọlọ́run tó lọ sí fún wọ́n dá padà fún kó lè bá rí náà láyè ni àìmọye tí òní tó náà fẹ́ dá padà tó kú kó tó di kó rí dá padà àìmọye tó sì lò wọ́n dá padà tí ò rí nǹkan dá padà tí wọ́n máa sanjọ́ gbẹ̀ndà kìyàmù torí de lẹ́yìn anábì ni ẹ dá padà kó tó dijọ́ gbẹ̀ndà kìyàmù kò ní í sí gold kò ní í sí silver ìtìjú kankan sínú eléyìí kódà kó tún sọ pé owó yín kan bẹ lọ́dọ̀ mi eléyìí tó bọ́ sí mi lọ́wọ́ gbọ́ná pé mo jà yín lólè má fi mùṣkílà àbí òye wa tó ṣùgbọ́n mo ti túbà mo fẹ́ dá oyin padà owó náà nù ṣé kò lè níwọ̀ yìí kò nídìí so ego ti jẹ́ ọ́ ẹ bẹ́ẹ̀ yorùbá lẹ̀ sọ pé kò yẹ kó tún pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ ẹlẹ́jọ́ ti mẹ́jọ́ ara ẹ lẹ́bi kí ni kúnlẹ̀ tí kánábì yìí tó dé á wò kankan sí sọ̀rọ̀ rẹ̀ bákan náà ẹ jẹ́ ká kíyèsára sẹ́rẹ́ ni tí ma ja ẹlòmíì ló lè yàn án máa rò pa àwọn gbani ní máa rò pa àwọn gbà torí pé àṣà tó máa ń dá ni pé ọlẹ́sẹ̀ wèrè oògùn sóògùn táà wèrè náà <laughs> ìwọ tó fẹ́ jà ló lè wèrè so rí yóò ni àbí tó jà àṣejúwèrè lẹ́ni tí èlò làákàyè tí ò ní dépò pé ó lò ìwọ nísìnyí tọ́ wá ní làákàyè lórí tó lò tẹ́sí tó lò ó sí ni kò di nǹkan oní nǹkan wàhálà ó dájú pé wọ́n wèrè àtòrí pé owó tó bá yẹ pé lọ́dọ̀ ọ̀tọ̀ lọ bó o ti ṣe rí mi dírìbù láyé tó gbàgbé òun iná lọ gbàgbé lọ́dọ̀ ọlọ́njọ́ gbèǹde kò bá jẹ́ pé èyí ṣe wèrè àmọ́ yawma tubla as-sara'ir ọjọ́ tí wọ́n ṣàfihàn gbogbo ń tà gbé pamọ́ gbogbo ẹ̀ ní ọ hàn kódà owó téèyàn ti ń wá kángbà kan owó téèyàn wò pé ah wọ́n ti wá lù mí bàjẹ́ ah tí mo bá lọ mẹ́ńtó ṣe ni ah kódà kìí ṣe police lásán ní fi mu military police àbẹ̀kọ̀ ní láyé ń bì tọ́lọ́ wa fi hàn pé lágbájá mà ní tàmẹ́lò ní dọ́là ni la ilaha illallah ṣé pé wọ́n ọjọ́ tí èèyàn ní yáfe bàbá rẹ̀ téèyàn ní yáfe ọmọ rẹ̀ téèyàn ní yáfe ọkọ rẹ̀ téèyàn ní yáfe ìyàwó rẹ̀ séjọ́ ń lọ dúró dé à ó ti tọ́ ọgò torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo owó téèyàn bá ti mọ̀ pò ń jí náà lẹ́jọ́ jẹ́ pé wọ́n mú ọ sẹ́mi pé talágè lọ ẹ̀yin náà rò talágè lọ mo jí owó yìí gba owó rẹ dákun foríjì mi tí wọ́n gé lọ ó jí owó wọn ká wọn ra mú pòròpóyé iná ní tiwa gbogbo conditions yẹn o wọn ká wọn ra mú kọba kó kalẹ̀ kọ́mọ kó kalẹ̀ kọ̀kan wa ma torí pé àwa la kí ni la ra mú èyí wa èyí tá a ti ra mú a rọ ọwọ́ rẹ̀ dé ni so wọ́n fẹ́ tà tí wọ́n tètè sọ pé mo túbà láyé ń bì ẹnìkan ó jí five hundred thousand ó wá ń ṣe business ó ń ṣe business ó wá di five hundred millions ó wá gbọ́ wípé olè kò níbì kan àṣà sí láyé ń bí ambọ̀sibọ́sí ọ̀la gbẹ̀ndẹ̀ kìyàmù wọ́n á lòun fẹ́ túba from five hundred thousand to five hundred million la ilaha illallah ayyuhal mu'minun <laughs> ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ bá dá sọ̀rọ̀ ṣé wọ́n wá sọ pé ìdáhùn ni pé five hundred thousand náà ló bí five hundred million ẹni tó sì lójú owó ló léèrè gbogbo ẹ lẹ máa dá padà sílẹ̀ rí sí ó ní wàátì ẹ wàátì báwo ìwọ báwo ṣiṣẹ́ kọ́dà wà lákàrà àmà wọ́n á ti kí ọkọ̀ ọ̀sẹ̀ champion aládùúrọ̀ bíi mo lè yọ zakat wọ́n ẹnìkìn ẹ yọ zakat owó lè kọ́lọ̀ wọn gbà so torí de eléyìí ọlọ́run ọlọ́run ọ̀dà five hundred million wàá dá padà torí pé five hundred thousand náà ló bí five hundred million five hundred thousand ló jí wọ́n á fi ṣe business owó yẹn wá kó five hundred naira so ọlọ́run á ní kó wọ́n mú wọ́n á ní ẹ ẹ ní tó sẹ́kù lẹ́ máa gbà ó wọ́n ní kí ló ṣẹ́kù ó ní five hundred naira ó ní sẹ́bi five zero zero àbẹ́ rí nǹkan mẹ́ ọ̀dà ah, five hundred thousand zero mélòó lónìí zero mẹ́fà àbí five hundred thousand zero márùn ìwọ ńkọ́ five hundred naira zero mélòó <laughs> torí di ẹlẹ o ò ní agbárí kan tó lè lò ń bẹ o ìgbọ́kú five hundred ẹ̀sìn ẹ̀dúpẹ́ pọ̀ kù. Ah, ok kí wọ́n ti máa dúpẹ́ pọ́sẹ́ so kò wá sí yàtọ̀ láàrin yọ dà padà láàrin ẹni tó jí owó èèyàn kan àti ẹni tó jí owó gbogbogbò sọ ma pé tí wọ́n á kó wò tí wọ́n jí alẹ́ tọ́ láti máa béèrè fún un ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àlónì ti ń jalè tó ẹ́ pé owó gbogbogbò ni wọ́n jí owó lù làwọn ń jí tọ́ba wá ń ṣe wàásù fún irú wọn pé ẹ bẹ̀rù ọlọ owó tẹ̀ ń jí owó gbogbo wa ni ó ní àgbàjẹ́yìn náà wù ẹ́ ní owó gbogbo wa ni sẹ́yìn náà wọnú gbogbo wa àbí ìwọ́dọ̀ ọ̀dà tó bá kí bí wọ́n ṣe ń jí làwọn náà ń jí ó ní sámú yín lọ wàláhì mùsíbà kọ́nà ẹnìkan sọ. So, ó ní tó bá pé owó òlúlé yẹn bá jí kò ní ìṣirò torí owó kò lólúwa ló ń jí a'udhu billahi minash shaitani rajim ok làwọn tó ń jalè owó ìjọba ti pọ̀ wọ́n mọ̀ pé kò ní ìṣirò kò sẹ́ni tí ó béèrè fún ìdí nu tó fi jẹ́ pé tí ọmọ bá ti jáde school tẹ̀ kẹwàá ideology yẹn tó bá ti graduate ló bá jẹ́ pé diploma náà lọ gbà ẹ̀rí tí wọ́n máa sáré pé àwọn wáṣẹ́ àwọn òbí náà máa wáṣẹ́ fún kò sí tó burú ẹ̀kọ́ tí mo kọ́ wọ́n nídìí mi ní sẹ́kítọ̀ kan kí náà ṣiṣẹ́ nítorí pé ẹ̀kọ́ tí mo kọ́ náà ló bá kọ́ pàǹfin wáṣẹ́ náà á fi wáṣẹ́ á fi wówó kò sí tó burú mẹ́ àmọ́ tó bá yẹ pé iṣẹ́ tó kọ́ yẹn owó halal ọ̀pọ̀ yìí ńlọ bá ń wá àwọn tó wá pé owó haram lọ́ bá ń fi wá wàláì mushkil torí ẹ̀ wọ́n á sọ pé ẹ̀ lè rí sẹ́yìn o slọ́ọ̀tì tó wà ẹ̀ rà ní five hundred thousand wọ́n á discuss nínú family wípé five hundred yẹn kò burú ẹja wo kábàárà kó náà lọ kó tiẹ̀ nínú cake of the nation kí ni cake of the nation wọ́n ní kó náà lọ kó nínú owó orílẹ̀-èdè five hundred yóò fi kó àìmọye millions a tí wọ́n bá bárò àníyàn yẹn wọ́sẹ́ wàláì bí òòrò owó jí ọ̀ràn ní dáńbẹ̀ kápẹ́ tó fi parí sẹ́wọ̀n òòrò owó jí ó sì yá àníyàn padà tó fi kó wàláì ọ̀ràn lọ dáńbẹ̀ ìyẹn wọ ibì kan pẹ̀lú ẹ̀mí pé mo fẹ́ lọ jalè mbe bẹ̀ tó ma gbà lọ́dọ̀ ọlọ́run kò ṣé gbogbo ẹni tó wà lẹ́nu iṣẹ́ ìjọba náà ló rówó jì ní kì ṣe gbogbo wọn ló rówó jì gbogbo ẹni tó wà lẹ́nu iṣẹ́ ìjọba ni ẹni tó rí jí ló pin kàn kì í ṣe gbogbo wọn pin kàn ok tó bá jẹ́ pé àníyàn tí pé fẹ́ lọ jalè ń bá wá kádàrà kó lè jà bọ́ọ̀ bá rí jà so ẹ mẹjẹ ajẹpá nírú àníyàn bẹ yẹn pé èmi fẹ́ lọ jalè nísìsiyìí tó bá gbowó ẹnìkan lọ bá jí tó sì san títí tá a fi kúrò láyé yìí tá a pàdé ń jọgbìn nàlùkìyàmà gbogbo ẹni tó jíwó rẹ̀ wọ́n di ọmọnì wọ́n gbẹtọ wọn tó bá ti jọgbìn nàlùkìyàmà irú nàìjíríà ni tíyẹn bá wá jíwó rẹ̀. Uh, uh, population Nigeria is roughly two hundred million tí gbogbo wa bá di ọ̀hún níjọ́ gbèndé sí ọ̀rọ̀ gbọ́ wàhálà ìtọ́ba kí wọ́n máa lù yàn jọ gbèndé ọgbà torí ìkanra burúkú tẹ́lómi ò fi lù ọ́ inú ègbè bí ọmọ nàìjà torí pé wọ́n ní ìbínú ọ̀pẹ sí ẹni tí bí ń pa mo rò pé iye àwọn náà fi ṣèkà o ebi ń pààyàn ẹni kọ́ má bínú kò sẹ́ni bínú kílẹ̀ tún fẹ́ kó sè gbogbo a mọ̀ pé wọ́n ló jí owó ńkó tẹ́lẹ̀ yóò fi ríṣẹ́ láyé wọ́n ló jí owó ńkó tẹ́ni tó ṣe kọ́ńtrákì yóò fi rówó ẹ̀gbà wọ́n ló jí owó ńkó a táwọn pẹ̀nṣẹ̀níà tó wọ́n fi rówó gbà. tí wọ́n bá máa lù yànjọ́ ọ̀gbẹ́ni wọ́n dáwọ́ jọ kò sì sí pé ẹnìkan lu ẹnìkan wàhálà ẹ̀kọ́ bá wà kírítíkà wọ́n lù débi yín ok àwa two hundred million àwa dúró pé ọlọ́run bá gbẹ̀tọ́ wa ọ̀nà wo ni wọ́n fẹ́ gbà ọ̀nà wo ni wọ́n fẹ́ gbà ẹ̀yin ọmọ agbọ́ pé ẹnìkan jí owó kó nìsín wọ́n lówó tó jí kó yẹn wọ́n lọ bí three hundred billion dollars ah, bó di mọ́mbà ọ̀ràn àti pé three hundred billion dollars yìí tó ṣe náírà kan dollars tá a bá gbé sórí five five hundred ilẹ̀kùn àbí àdúgbò gan kú subhanallah wọ́n di owó ń di pé bóyá wọ́n máa ṣe ilé ayé lọ ní títí láéláé kí ẹ̀sìn máa wọ àwọn tí máa ń jalè o adúpẹ́ fọlọ́n pé wọ́n ṣe bẹ́ẹ̀ náà jà àwọn tí máa jalè lọ́pọ̀lọpọ̀ gbà fún ibi jọ ọmọ mẹ́ta lọ ìgbà tí èèyàn lọ ọmọ mẹ́ta tó jẹ three hundred billions mhm. èlé ló lọ́mọ kọ̀ọ̀kan mú pure mathematicians kákòkò síyàwó àwọn ọmọ mẹ́ta náà ni èlé lò one one hundred billion àbá nílé ayé ọdún rondo yìí náà ọdún rondo táìpò lè má kọjá fifty o lè má dé sixty o lè tayọ rẹ̀ kó dé seventy kó má dé eighty kó o bá tiẹ̀ pẹ́ jù wọ́n lo one sixty kárí bó ṣe ìwọ gbọ́n ti súra rẹ̀ ìwà wa dúró owó nítorí tọ́lọ̀ owó tó ẹ pé tá a bá rí àwọn àlómi a á rí fọ́ọ̀mù ẹ̀ tó tà ní ẹnìkan sì jí kó tí gbogbo wa bá wa ra mú lọ́jọ́ gbèǹde ọ̀nà ìdá tó fi fẹ́ jàjàbọ̀ torí ẹ̀ atẹ́ntó jíwó èèyàn kan atẹ́ntó jíwó ọ̀pọ̀ èrò ọ̀ràn lọ́dá sọ̀rùn ara rẹ̀ ìdọ́kànṣẹlẹ̀ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ olè òfin ní túbá ẹ̀yin náà ni ẹ̀yin náà ni nítorí pé ẹ ti mọlẹ̀ lólè kó tó tún di pẹ́ ń sà ẹ mọlẹ̀ lólè kó tó di pẹ́ ń kan sára sí sèfẹ́yìn náà lẹ mọlẹ̀ lólè tẹ́ǹtì ń gbósù bàràbàǹtì fún un pé bàbá o bàbá bá o <laughs> dípò kẹsàn án ó lé o ẹ ẹ wá bàbá o bàbá bá o bàbá bá o so ẹ mọ̀ pé níta yìí ń ṣeun ìtumọ̀ rẹ̀ ni pé tẹ̀síwájú. kò sí nǹkan àbùkù nínú tó ń ṣe ọmọ èèyàn láyé tí máa ń sa ìdá tí gbogbo yẹn máa ń sọ pé àìdá ló ń ṣe wàláì tí ọba pàtì ẹ rí pẹ́ mi rẹ̀ ọmọ bàjá ní tí mò ń ṣe ọ̀dà gbogbo èèyàn náà ní sọ pé kọ̀dà ẹ rí i pé kò ní rọ ọlọ́run láti máa rìn jáde torí pé oníkálukọ́ ọmọ sọ pé aláìdáni aláìdáni aláìdáni ní tí ọba fi lè mú jáde sì yóò sì lọ wá tinted glass tó díjú kọjá èjú téèyàn ò fi lè rí anybody tó bá wà nù mọ́tò kódà yóò tún ṣe sí tiwájú lọ́nà tí ẹ̀sìn ní mọ̀ pọ̀ àmọ́ àwọn èèyàn gbọ́ olórí ibú rẹ̀ wọ́n ń gbé lọ́rùn. torí ẹ̀ àwọn ọmọ èèyàn wọn kì í sábà kọ ìbàjẹ́ fún níbàjẹ́ wọ́n máa sábà gbé wọn láǹkẹ̀ ní pé bọ́yà nǹkan kó tún jẹ́ jábọ́ láti ọwọ́ rẹ̀ sọ́dọ̀ àwọn tó ti kọ́ àmọ̀ pé gbogbo owó náà ń kọ́ haramu ni o. wọ́n tún á máa da lásàpẹ́ ni tí fọ́ọ̀ tọ́ sí ní ìpè ní kí ni haramu. ní ìsìn olè ni o gbogbo àtìmọ́ ló lè wọ́n ń lọ so ó ti wá rí pé ẹ máa bú òun ẹ máa bú oúnjẹ ẹ máa bú ẹ máa yóò tún òun náà tẹ̀sí ẹ sì máa bú òun pé ó lé ní ó lé ní ó lé ní nìkan lọ́nà wọ́n ti wá bá ṣe mọ́tò tiẹ̀ wọ́n máa ṣírù fẹ̀ ọkàn yorí jáde ìtí ó yà ìlẹ́rù <laughs> ni pé àwọn kan tó bá rí tó ti yorí jáde bá àdúgbò tó kó lé ó lé ó lé wọ́n ní wá bàbá ọkàn gbé bọ́ńdù two fifty thousand ọkàn sọ ọkàn sí báyìí wọ́n sọ ọkàn sí báyìí ẹ̀ akọ̀rọ̀ mọ̀kànmọ́lá wọ́n ó dùn àbí wọ́n ò ní dùn adukú ẹlòmíì ibi tí ó kù sínú ó sì lè má rí five hundred mu so ẹ̀rí pé ń bẹ gbogbo ará àdúgbò ọba tí wọ́n pé ń gbòm bàbá yìí ó tún kọjá ah kódà two hundred tí mo rí múlẹ̀ kan ó ti ń láǹfààní pọ̀ àní pé owó lè ní ma. so àwọn èèyàn gan ṣèrànlọ́wọ́ tálà ìdá òfin jáwọ́ nídìí àìdá láwùjọ wa. Ah, tọ́ba kò ti mọ̀ pé ó lè lè yẹn jà ọkàn gbowó wa fún ọ kó ràn ọ lọ ni ẹ sì mọ̀ pé kò lọ́nà mi jò lè lọ à ah, ẹ ṣeun kìí ṣe irú owó ìrànlọ́wọ́ irú eléyìí mọ̀ fẹ́. à ah, ẹ ràn pé tẹ ẹ bá fún yàn ní kò sí bí nǹkan náà ṣe lè níyì tó iyì rẹ̀ tó lè rà pẹ́lẹ́ fún yín ìníkọ́ gbà tí ọba gbà àbùkù kàn yín torí ìfẹ́ ọ̀sàgà mo bọ̀ mo ṣe bí akínní ń jẹ mí mo kéde fún ọ pé à ń jẹ mí ìnídìí rẹ ọyà gbé ẹrù rẹ kọ́ máa gbé lọ àbùkù ni o <laughs> àmọ́ tí wọn náà bá jẹun kánú mọ́ gan wọ́n tẹ ọjọ́ tó tẹ kọ̀ la o torí má rò pé o ṣe gbé o ọjọ́ tó tẹ kọ̀ la wàá pàdé lọ kí eso wà aráàmù wọn fi fún ọ ní nǹkan lọ́wọ́ ajẹ́ Yorùbá lẹ́bù tí wọ́n máa tanra wọn jẹ wọ́n lè lọ owó ni abẹ́ẹ̀kọ́ ni tani òṣogbo ó lẹ̀ yorùbá yìí ìbéèrè ni ẹ dáhùn ẹtí o ti lówó ni o ti fi òṣogbo á ọgbà pọ̀ torí àwọn ẹni tí ń fẹnu wa rọ́ọ̀fù pé lágbájá sóògùn owó lágbájá sóògùn owó táwọn náà bá ti lówó kí lára yóò tún sọ àwọn náà ti tẹ́ǹdì sílẹ̀ yorùbá ṣe rí ni ọlọ́run yìí fún yàn lówó ńlẹ̀ yorùbá wọ́n á tẹ́ǹdì ni torí ẹ̀ nígbà tí ẹnìkan bá hó sẹ́nu tí ń bẹ nìkan jẹ́ tí ń sọ̀rọ̀ rẹ̀ láì da ẹ̀yin á sọ pé tiẹ̀ náà kọ̀la kò wá níyì àpè à ah, bóun tó ń ṣe kọ̀la ẹ̀ ṣépè fóònù kì í ṣépè àdúrà ni pé tíwọ́ náà bá ti lówó tá ìlówó ńkọ́ ara yọ sọ̀rùn tíwọ́ náà ń sọ yìí ah èmi ò ní tẹ́tẹ̀ mi dì bóun ni wọ́n ti wá mọ̀ pé onítìǹtẹ̀tẹ̀ ẹ̀ ń dì eléyìí túmọ̀ sí pé láwùjọ wa nínú nǹkan tó lè ràn wá lọ́wọ́ tó lè jíjà ó fi kó mẹ́ ó náà la yọ ọkàn kájẹni tí yóò yòó lọ́kàn wa yìí sọ oúnjẹ lẹ́jẹ̀ sọ́kàn tẹ́ fi yòó àmọ́ kẹ́ ẹ jẹ́ kí ntọ́lọ̀ ń ṣe fún yín kó kún yín lójú kó yín lójú eléyìí ó di yín lọ́nà láti wo ohun tí ń bẹ lọ́dọ̀ ẹlòmíì à ń bọ̀sibọ́sí pé wàá fojú kéré tìyín níjọ́ tó ní kálukú wa bá ti rí iyì àpọ́nlé lára ntọ́lọ̀ ń ṣe fóun kò ní fẹ́ jalè láéláé torí kó o ti mọ̀ pé ìtọ́lọ̀ ń ṣe fún wa náà ń kọ́ ọ̀dà níṣẹ́ agbéra pa ń lọ lọ́nu kálukú gbèrú mọ́tò tọ́lọ̀ wọn bá fún sọ́nà ẹ dákun bá a bá fi sùúrù kún níjọ́ la dé lọ́nu á dé lọ́rin náà ni àwọn mọ́tò kan mẹ́sẹ̀ tẹ̀lé sí báyìí ó fly ni abẹ́rẹ́ nǹkan mẹ́ ìsàlẹ̀ general wọ́n tó tẹ̀ ẹ́ ọ̀dọ̀ tẹ̀ ẹ́ wọ́n tó tẹ̀ ẹ́ ọ̀dọ̀ ẹ̀yẹ kọrin tó tó wọ́n wá wò pé ṣé mọ́tò làwa gùn yìí à kí sọ ọmọlanke mọ́tò náà ti wà ọlọ́wọ́ fòrè sí ni tíyàn ọba ti jẹ́ kí tòun náà kún un lójú kò sí tàbí ṣùgbọ́n ọmọ ronú pọ̀ jáde ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí máa ń ràn yàn lọ́wọ́ téèyàn máa fi jìnnà sólè nínú ẹni kí èèyàn tẹ pamọ́sẹ̀ tiẹ̀ náà nítorí pé gbogbo ẹni tí ò bá ti nígbà ẹsẹ̀ kan tó sì wo ohun tí wọ́n ń fowó ṣe láyé wàhálà yọ náà a gbọ́dọ̀ ní nǹkan kan tá à ń ṣe kó sì jẹ́sẹ̀ halal iṣẹ́ tọ́tọ́ nísìn ẹni tí ó ṣe pé ń bá wọn tún bàtà sí pẹ́kí gbogbo gbàtà bá wá débi iṣẹ́ rẹ̀ àbà tí ìbá ti pọ̀ lọ sí sọ́láàt ilẹ̀ sí ní bá pẹ̀lú ògbọ́lọ́n kò ní máa jáde lójúmọ́ kan kọ́ má rí nǹkan kan mú padà sílé bí àwọn lọ́ba níni bọ́mọ lọ́ba níni gbogbo wọn ò ní jẹ́ni tí ń sùn lébi ọlọ́run máa bá falùbáríkà sísẹ̀ rẹ̀ tó ń ti pé bàtà ní ń bá wa tún sí bàtà ní ń bá wa ṣe yóò máa gbọ́ bùkátà rẹ̀ nínú iṣẹ́ rẹ̀ lọ́nà tí ọ̀rọ̀ lọ́rùn. àmọ́ gbogbo ẹni tó bá ti jẹ́ pé òun bá jókòó ó jókòó ti àìfẹ́ kan sí i ó mú ìmẹ́lẹ́ ọ̀yàn láàyò kò sí tàbí ṣùgbọ́n kò ní rólè kọ́mọ́jà o yóò jalè náà wọ́n fi sẹ́yìn lọ olémikẹ́ wá ṣe léyìí I'm a graduate for that matter ah ẹ káàbọ̀ fẹsẹ̀ máa pé di kọ mọ graduate so ó padà máa ó padà máa wò ó pé tó o bá ti ṣiṣẹ́ kò sí náà ni ó sì nǹkan mi ká máa gbéra wa kọjá yé wa ìní máa fọ olè jíjà ń gbà mí o ní ìsìn mo gba dìgírì sọ wá má jẹ mi má nì tẹ́lẹ̀ mi náà lè mi páálí tí mo gbà ń sóní kí n má dé mi máa ní ókè páálí yóò wúlò fún mi ṣé kò yẹ kí n wá nǹkan míì sí ní ìsinú èèyàn fifty tó gba certificate pẹ̀lú lẹ́bù bẹ́yìn ṣe rí tí nàìjíríà dá lónìí èèyàn mélòó lẹ pé certificate yẹn ló provide iṣẹ́ fún kápẹ́nu fifty ó ṣeéṣe kó jẹ́ pé èèyàn méjì nínú fifty yẹn ìní wọ́n rí iṣẹ́ tí wọ́n lè pé tọ̀ alihamudulilayi owó oṣù táwọn ń gbà ó wà mánéjì mi bóyá sẹ́ ìjọba wọn ń tajẹ̀ forty eight tó kù bó la fẹ́ dà wọn nù sùn ìyẹn ni kí tó bá yẹ àfojúsùn tèmi tí mò ń fi lọ higher institution higher institution ni pé màá rí sẹ́ màá di manager màá di director general màá di kíní tó ẹni tó lọ́n bá kọ́ fún ni o ẹni tó lọ́n bá kọ́ fún èèyàn pẹ́ ń dúró so based on that téèyàn bá wá jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlọ́gba first class jáde ní ìsú tí wọ́n àrí fẹ́. tó ńgbà tí ọwọ́ aṣẹ́ títí tó rí fẹ́ ọmọ kan ó ṣe ń tọ́jú ọ̀yàn lójú ó jáde yunifásitì kan first class ló mú jáde òun wá wò ó pé pẹ̀lú first class yìí kìí sì ti kí wọ́n bá ṣèdánwò òun náà ló ṣe nǹkan rẹ̀ pẹ̀lú first class yìí òun yẹ kó ní chance kí yunifásitì gan kọ́ dòun dúró kó òun di lecturer yunifásitì ò ṣe ìgbà tó ń rí so ó wá tí wọ́n ń wá sẹ́ká gbogbo bí tó bá ti gbé certificate dé first class first class ó rò pé first class ni wọ́n tètè mú àwọn ní kò sáyè kò sáyè ipá àfihàn sẹ́ńbì kò sáyè ipá àfihàn sẹ́ńbì wọ́n wá wò pé ọjọ́ fẹ́ máa lọ ẹ̀rọ pé à ah, gbìyànjú títí ọdún mẹ́ta tí ò yẹ kí n tètè wá ibì kan lọ ok owó tó ń fún ọ níbi sáfíìsì èló náà tí mo fẹ́ ná fọ́dún mẹ́ta ó tún padà di back to sender bàbá rẹ tó ń gbowó oúnjẹ lọ́dọ̀ ó tún padà bẹ̀ so tó wá sí tọ́jọ́ yàn lójú ni pé ọ wá padà sí oko wọn níbi táwọn bàbá rẹ ti nílẹ̀ wọn á ní kí wọ́n bulẹ̀ fún un òun fẹ́ máa gbin nǹkan òun fẹ́ gbígi owó igi owó ah, torí ẹ ẹ má rẹ́rìn wàláhì tó ṣe dáa púpọ̀ ah ok kí nǹkan jókòó kalẹ̀ dẹ̀ ah, ìyẹn gbègbò kásùn kájí kásùn kájí kásùn kájí èèyàn darúgbó so ó lóun fẹ́ gbingi owó torí òun ti rí pé ti sàtífíkẹ́tì yóò ṣe jókòó tì mà níta try fọdún mẹ́ta tí ò yield kí láǹfààní kí n tún máa retí pé yóò provide iṣẹ́ fún tó bá bẹ̀rẹ̀ sí ní gbin igi kaṣú igi wọn ti pè kòkó alhamdulillah ó ń ṣe sùúrù tì wọn tábà fi ọdún mẹ́ta mi àwọn igi yóò ti bẹ̀rẹ̀ sí ní so owó tó ń bá rí ń bẹ̀ kẹ́ ẹ máa wo àǹfààní pọ́kọ̀wé dáko yọ hàn yàtọ̀ sẹ́ni tí ó mọ̀wé ti ń dáko torí good management yóò wà fún nínú oko rẹ̀ tí ń dá production rẹ̀ ó lè high ju tẹni tí ó kàwé lọ so because ká mọ̀ pé ibi tá a ti lè lò wíwá náà pọ̀ ju kọkàn máa ṣiṣẹ́ lọ́fíìsì lọ and that is why ẹnì pé universities náà lọ́pọ̀lọpọ̀ àwọn universities míì nìsín wọ́n tún fi kún pé wọ́n ń kó àwọn ọmọ láwọn sí ọwọ́ nítorí kó má jáde kó máa sọ pé mo wá sẹ́yìn ríṣẹ́ ó wà frustrated tẹlomi fi ń sekú para rẹ̀ tọlọ pokùnso ah because first class student ké seré kó wá jẹ́ kó o gba first class náà jáde wáṣẹ́ títí ò rí ọmọ lè para rẹ̀ pàápàá jùlọ tóbi náà bá tún kókò kúkò fún kíkékè ni tí wọn ló tún yẹ kí n máa fún lówó oúnjẹ ìwọ ọ̀sánú èmi má sùkúù kí la rán adúrò owó tá a ná ajẹgbèsè àti ìrísàn so gbogbo orú àwọn kan wọn yẹ so eléyìí túmọ̀ sí wípé ẹ rí i pé àwọn ọmọ tó gbọ́n àwọn ọmọ tó gbọ́n torí pé àwọn fẹ́ jalè ọmọ mi ní sè ọjáde school ẹlòmíì àgbẹ̀ ní sè báyìí ẹlòmíì ó ti do ní káràkátà ẹlòmíì ó náà ti dábì sẹ́lẹ̀ tó náà tún gbà àwọn èèyàn so ara tó dànù tí a bá ti ṣe kán kò sí tàbí ṣùgbọ́n tí èèyàn bá dilẹ̀ èèyàn padà jalè nínú àwọn nǹkan tí máa mú káwọn èèyàn jalè òun náà ni kọpikọpi wọ́n fẹ́ẹ́ ṣe bíi lágbájá láì rí bíi lágbájá ìwọ ọmọ bíi tí lágbájá ti ń rì ọmọ náà ti ń gbà ìwọ wàá ní wọn náà fẹ́ẹ́ ṣe bíi rẹ̀ torí gbà kan náà lẹ́jọ́ dìde ọlọ́run má fẹ́ nìkan bú ẹnìkan ọlọ́run má fẹ́ nìkan bú ẹnìkan bíi báwo ṣé iṣẹ́ tí ń ṣe ni wọ́n ń ṣe ni ibi tó ń gbà rí ni wọ́n ń gbà rí ni téèyàn ọba ti jẹ́ ẹni tó ṣe wípé ó ṣe bó ṣe má téèyàn bá ń kàǹkó èèyàn padà jalè náà nígbà ọba yà. àìníbẹ̀rù ọlọ́run sábàbí mi nì nítorí pé tẹ́ni tó ní nǹkan bá fi nǹkan lẹ̀ téèyàn bá fi láyà láyà láyà láyà téèyàn lọ mú mímú mú ẹni tó fẹ́ sọ di tiẹ̀ kò níbẹ̀rù ọlọ́run kò sàkíyèsí pọ́lọ́run wò gbogbo ẹ̀ ń bá ń ṣàkíyèsí pọ́lọ́wọ́n bá ń rí òun ọlọ́wọ́n bá ń wò òun òun ò sì lè mú kóun ọ sápamọ́ gbé sọ́lọ́ wàláì kò ní mú nǹkan ní. tẹ́ bá fẹ́ máa bá ṣe níbẹ̀rù ọlọ́run tó inú mọ́tíláṣí la wà yìí inú mọ́tíláṣí la wà yìí. ẹ̀yin rọra fi ten thousand naira kẹ́ ẹ fi sínú envelope. kí gbogbo wa wá jáde kó nu mọ́ṣáláṣí káwọ bá rí ń bẹ̀ lásùbọ̀ ọ̀la nu mọ́ṣáláṣí làwọn kì í ṣe stadium làwọn kì í ṣe stadium irú wa ògiri wa masha nu mọ́ṣáláṣí mu'minun muttaqun qanitun abẹ́ẹ̀kọ́ ni salihuna àwọn ẹni rí àwọn olùbẹ̀rù ọlọ́ ṣe ààbò wọn ọ sọ pé lágbọn tèmi ń ṣàlọ torí sọ wá sọ pé ń ṣàlọ ẹlòmíràn pé ẹ dán wò ẹ dán tánu yóò mú gbé ni. irú àwọn wàhálà yẹn tí máa ń ṣẹlẹ̀ mọ́sálásí kí lè rò pé ó ṣẹlẹ̀ lọ́jà kò síbẹ̀rù ọlọ́run tò ìdí nu tó fi jẹ́ pé wọ́n mọ pàtó owó olówó àti owó ẹni kọ́lọ́ sábà ti fi ọ̀kan wọn wá aṣọ lé ní aṣọ lé àmọ́ sọ́kà tí o bá fi pòwó eré eléyìí tó báyọ̀ ṣe ń wò pé tó owó olówó bá ń bẹ lọ́dọ̀ àwọn lọ́jọ́ bùkátà àwọn lè tètè na káwọn tún bá fi ní ìrọ́pò rẹ̀ tó gbọ́n tó bá náwó olówó ní rí ní ìrọ́pò ni ìbọ̀pọ̀lọpọ̀ ọ̀dà sí rọ́ọ̀fù pé ní tó bá ṣe kó ṣe mo ti ná tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ó túmọ̀ sí pé ìbẹ̀rù ọlọ́run kéré lọ́kàn àwọn èèyàn àní wọn lẹ́nìkan tó bá ti yáwó ọ̀yà ni ò kí ẹ ṣe kó jí o yọ ya yọ pọ̀ tó bá ti wá ya tó bá pọ̀ tó bá ti wá sìn lówó yóò ní kó ń tì ìyẹn ni pé òun ò ní san yóò rówó sẹjọ́ àmọ́ kò ní fo kò ní dáwó lówó padà ẹ dákun ayé yìí náà títí jọ́wọ́ títí jọ́wọ́ nínú nǹkan eléyìí tí ó tún fa olè jíjà òun náà ní rọ nítorí pé olè kò ní jalè kọ́ mọ́tò kpọ̀rọ̀ tá a bá kí ló ń sẹ́mbẹ́ kí ló ń sẹ́mbẹ́ ń gbẹ́ kankan mo rò pé yé aha irọ́ òun náà nípìnlẹ̀ tó ti ọmọ lọ sídìí kájàlè òun náà ní fi ìbágbàlagbà dàgbà tó fi jẹ́ pé bọ́ bá jalè jù bẹ́ẹ̀ lọ máa ní ọ jẹ́wọ́ kò ní jẹ́wọ́ tó irọ́ pípa èkejì olè jíjà ni ẹ sì rí i pé àwọn màmá màmá wa látàrí jọ́ wọ́n ti máa sọ pé ọmọ tí bá ń parọ́ yóò jalè gbogbo olú àwọn kan wọ̀nyí bẹ̀rẹ̀ látòrí à ń jẹ́ ẹran múnú sàṣù wọ́n máa ń rìn lọ síbi ìsàṣù wọ́n ti wá ṣe wàrà wọ́n ṣe mẹ́ran wàrà ti fa ó ti fa epo mu wàrà yẹn wá tẹná sí ọmọ lójú pé èmi ni ó mú má mú sákì torí tó bá mú sákì tó bá lọ ń jẹ yóò hà ọ lẹ́yìn tó má ti fẹ́ mọ̀ bí wọ́n lójú bí wọ́n kọ́ lójú yìí. wọ́n tètè mà látàrí pé ọ̀hà ọ lẹ́yìn àmọ́ wàrà yóò tù sí ọ tó ó tètè lọ́mì ọmọ bá mú wàrà wọ́n á sì sọ wọ́n ti wá gbàgbé pé epo ní ìfara pamọ́ so yóò yí ni létí àpẹẹrẹ rẹ̀ wà lórí ahọ́n ọjẹ wàrà tán ìyá rẹ̀ bá dé pé ah, para márùn lọ wà sẹ́wọ́n pé ẹ̀rọ pé ọbẹ̀ àwọn mẹ̀kúnnù ka kayé ẹran tó wà nù gbogbo wa mẹ̀kúnnù bí nàìjíríà wa ṣe rí ilé ló fà ló ọkọ ó ti léyàwó lọ nítorí pé ti ka ẹran ìyàwó fura pé ọkọ ti ka ẹran ìgbà tí àwọn náà wá jókòó tó pé èmi ọ jẹun o èmi ò lè ṣera mi léṣe o torí wọn ní tẹyẹ bá jẹ ẹ yóò gbé fò ó má mẹ́ran mẹ́ta ọkọ sì ṣòfin pé kò gbọdọ̀ mú ju ẹran kan lọ gbogbo àti ọba jọ ta ló mẹ́ran mẹ́ta ọ̀kan lèmi mú o bẹ́ẹ̀ náà lẹni ẹni bá ti ń parọ́ yọ ọjà ni ọkọ bá ní fún sábàbí pé o jí ẹran ó sì jẹun ẹ wò kẹfẹ ẹran lọba di kó léyàwó lálẹgbẹ wọn sọ kò ní parí so torí ẹ ìsásùn mẹ̀kúnnù àti mẹyẹ ẹran tó wà ń bẹ ó yízì ẹnìkan níyàwó mẹ́ta wọn á gbé sàsùn ọbẹ̀ sọ́dọ̀ ìyàwó tó fẹ́ kàn wọn níyàwó tó bá ti fẹ́ kàn ní máa mú ìsásùn ọbẹ̀ lọ́wọ́ so tí wọ́n bá ti wá wọ́n bá pẹ́ ja ni wọ́n bá rà sí sàásù tí wọ́n bá ti gé ọkọ náà ní oge yóò ti kà ó wá ṣe lófin fún ìyàwó tí wọ́n máa gbé ìsàsù lọ́wọ́ etí ọba ti bu ọbẹ̀ fún ìyàwó kọ̀ọ̀kan ẹja kọ̀ọ̀kan ni kí ẹ ti kọ́ wọ́n gé náà tó àbí òye wa wọ́n gé níwọ̀n bá tiẹ̀ náà lò ẹja kan nìkan máa fún ìyàwó kan àṣegbọ́nsẹ̀ jẹun láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọkọ tí ń sọ̀rọ̀ pé tìrì tó sábà fi tó ń kún fọ́ so òjijì wọn bá lẹ́jà tán bóòlù tìrì tán ọgbọ́dọ̀ kú mẹ́ta <laughs> ìyàwó kékeré wọn wá dọ̀ràn sí lọ́rùn etí ọba produce ẹja yẹn ajẹ́pẹ́ ńlọrọ̀ irú ọmọ tó jí wàrà tí ìyá rẹ̀ ní wàrà mẹ́rin ní bẹ́ẹ̀nù sàṣù mẹ́ta mọ́rí ni wà ní ẹlẹ́kẹ̀rin lè sápamọ́ sápamọ́ sí bo sọmọ pé mo ń bọ̀ ní gọ́ fún mi yá inú ẹ wàláìsàlá ọlọ́kúkú rí pé mi ò di wàrà kí ni tuma wàláìsàlá tá a ń bíọ́ bí kíkọ́ ọmọ fúra ẹ ẹ jẹjẹ máa parọ́ mọ́ ẹ̀yánu èmi ò mú wàrà àti ìsọ pé wọ́n ló mú sáwọ ẹnu rẹ̀ ti wá di pé wọ́n ló mú wàrà so nígbà tí wọn ò rí wàrà wọn á ní kọ́ yanu káwọn gbóòórùn rẹ̀ ṣé ẹnu èèyàn lè máa rún ọbẹ̀ ni <laughs> gbogbo atẹ́gùn ọbẹ̀ tó òórùn rẹ̀ téèyàn ń gbọ́ ó ti jókòó sí ẹ lẹ́nu ẹ wo abàmì ẹnu <laughs> gbogbo orú àwọn nǹkan yẹn tí èèyàn bá ti ń parọ́ kò sí tàbí ṣùgbọ́n yóò máa jalè ẹ jẹ́ káwọn náà ká gbìyànjú àwọn nǹkan tí máa ń fa olè jíjà ká jìnà sí nípa nǹkan ilé ayé ká má máa wo ẹni tó jù wá lọ ibi tí wọ́n ti ń kó two million ká ti ń jọ lójú tó ń dúpẹ́ fọ́lọ́run lórí ẹ̀ ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ two hundred millions lówó rẹ̀ dáa tó bá fi lè lọ láǹfààní àti tẹ́tí gbọ́ pé iye tó wo tèmi dání lẹ́nu rẹ̀ first time mo lè sọlọ because kí ni wọ́n ní two million péré wọ́n sì ti ní two hundred millions sọsẹ́ ma pé ká gbà fọlọ̀ ni so nísìnyí wọ́n lọ kan bẹ́ẹ̀ wọ́n bọ̀ kan ní forty thousand òun dúpẹ́ fọlọ̀ nǹkan àwọn à ń bẹ́ nìkan rìn tó ń lówó ó wá sọ pé nǹkan bẹ́ẹ̀dì kan ní ìsìn four point five million ní bẹ́ẹ̀dì ni ṣé ọ̀fẹ́ sùn lórí tiẹ̀ mọ́ ìwọ lọ ohun òkúkú máa tó ń ṣe tó fi wá kọrú àwọn ẹ̀yà yìí mọ́ tó ń láyé yìí ẹ má jẹ́ àmọ́ wọ ẹni tó jù wá lọ anabi sallallahu alaihi wasallam lọ sọ bẹ́ẹ̀ ó ní ẹ máa wo àwọn tí ò tó yín ẹ má wo àwọn tó ju yín lọ fahuwa ajdaru alla tajhadu ni'matallahi alaykum ń lọ dáa tí ò ní mú yín sàn mórí torí tọ́lọ́wọ́n bá ṣe fún un àmọ́ nípa ẹ̀sìn ẹ máa wo ẹni tó dáa jù yín lọ ẹni tó dáa jù yín lọ nípa kásẹ̀tì ẹ̀ńtọ́ dáa jù yín lọ nípa àpáyọ̀ lọ àwọn ní kẹ́ ẹ máa wò torí yóò lè yín lárí tẹ́yìn náà tó fi máa ṣe dáadáa sí i tẹ́yìn náà tó fi dáa lẹ́sìn sí i má nípa pàǹdà ẹrù ilé ayé yìí báyìí ẹni tí ò tó wa ní ká máa wò ẹni tí ò tó wa ní ká máa wò ní abọ́ bàtà síta táà máa ti ń lọ ilé fún òkú yé wa ibi tí kálukú bọ́ bàtà sí ni kọ́sárì lọ́ọ́ máa wò máa wò láti bẹ̀rẹ̀ ẹnu mọ́ṣáláṣí tó máa ti ń wò láti ẹnu mọ́ṣáláṣí wọn pé ẹ bàtà lè yí kí ẹsẹ̀ bàtà tí wọ́n máa ń tà létí kéènì orúkọ yé ibi tí wọ́n ti gbé bàtà nù ètí bàtà fi máa sọ tò tí ẹ ní kọ́sárì lọ́ọ́ máa wò tí ẹyún ó lóore púpọ̀ orí wà ń bẹ̀ tó bá ti kẹsẹ̀ bọ́ yóò ṣe déédéé ẹsẹ̀ rẹ ni so kéèyàn mọ̀ mọ̀ wọ ẹni tó jù lọ yìí máa jẹ́ kéèyàn dúpẹ́ orí tọ́lọ̀ ń ṣe fún wa. wa itta'adhana rabbukum la in shakartum la azidannakum wa la in kafartum inna 'adhabi la shadid. rántí kéde olúwa ẹlẹ́dàá yẹn tó bá fi lè dúpẹ́ mo búra pé màá ṣàlékún fún yín. tẹ́ bá wá ṣe àìmórí dájúdájú ìyà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìyà tó le koko ni ọlọ́run ẹlẹ́dàá kọ́dà kọ́kọ́ bá fọ àwùjọ wa mọ́ àwọn wa kò dáa kò tọ́ ọlọ́run kọ́ bá ka kó láwùjọ wa ọlọ́run ẹlẹ́dàá kó tún wà tiwa náà sí kó gba àwọn wà burúkú àwọn wà pàlàpàlà kó lọ́wọ́ wa subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. pé lágbègbè orí ìyẹn ṣàkíyèsí pé ẹ̀ka òògbà tí ìyẹn bá lákùnrin rẹ̀ ní bí wọ́n bá ti ní oṣù tó ní àkókò ní ó ṣá ṣàkíyèsí pé bí ìgbà tí òògbà tó ń ṣẹlẹ̀ àbí pé ní ṣókí bí pé kéèyàn sọ pé sáà lágbájá Yorùbá kò bá mi lára mu. التطير التطير àkọ́kọ́ التطير náà ń pè léyìn aládùúgbò Ọlọ́run ká gba nǹkan asán lásán kan gbọ́ pé tèmi àti lágbájá ìwà àtijọ́ dá nǹkan pọ̀ àbúrò ọ̀sẹ̀ lẹ̀ ni mùsùlùmí àgbọ̀dọ̀ gbárù rẹ̀ gbọ́. النبي صلى الله عليه وسلم من إن الرقى والتولة إن الرقى والتمائم ليس منا من تطير أو تطير له كل جوكا واو ẹnikẹ́ni tí bá ń gbóhùn asán lásán بوك àbí tí wọ́n tí wọ́n mú gba ohun asán lásán gbọ́ olùjọ́ kan ní ọmọlẹ́yìn anabi sallallahu alaihi wasallam torí pé nǹkan tó yẹ kẹ́yìn ọmọ sọ ọmọ ní pé allahumma la ya'ti bi khayrin illa ant wa la yadfa'i sharra illa ant wa la hawla wa la quwwata ẹnìkan kì í mórí wá àfiwọ́ ẹnìkan kì í ti aburú dànù àfiwọ́ kò sọ́gbọ́n kò sí agbára kan fún wa lẹ́yìn ètò ọlọ́run bá ti fún wa. kò burú o kó wá jẹ́ pé ẹni tó ti ṣàkíyèsí bá fẹ́rù nǹkan bá máa ń ṣẹlẹ̀ tẹ́ bá ti jọ dá nǹkan pọ̀ kọ́ rọra yẹra fún láì kọ́mẹ̀ntì àní kọ́mẹ̀ntì á kàn rí pa já àjọṣepọ̀ yẹn pẹ̀lú ẹ̀yìn gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith nípa nàbì sallallahu alaihi wasallam sọ pé àwọn èèyàn máa ro aburú pé ń ṣẹlẹ̀ sáwọn látara nǹkan mẹ́ta nǹkan ọ̀gùn ibùgbé àti ìyàwó ẹlòmíràn máa wò pé nǹkan ọ̀gùn tó ń ra yìí bí mọ́tò ni bí mẹ́ṣíìnì ni bí kẹ̀kẹ́ tá fẹ́ jẹ wá ni bí ràkúnmí ni bí kẹ́tẹ́kẹ́tẹ́ ni bẹ́ẹ̀ sì ni àtijọ́ tó ń ti ra nìkan ti ń dàrú fún ẹ̀ ń wà nù láì tí àwọn èèyàn tó máa sọ pé ṣé ìsàgbà náà nìyí ah nísìnyí láàárọ̀ àná five thousand ti mọ́tò nǹkan ká tó ṣẹlẹ̀ àná twelve thousand lọ́sùn à ń tún gbé bọ̀ wálé lálẹ́ nǹkan ká tó ṣẹlẹ̀ nine thousand five plus twelve plus nine tọ sẹ́rẹ̀ ni ṣe kó ẹjẹ́ tètè fàmọ́tò ìta kọlọ sànù wá sí ìsàgbà náà lélẹ́yìí àbí ó gbé masínì rẹ jáde ọgbà pẹpẹ yìí. ẹ̀ tún ti rìn jìnnà ọ̀tẹ̀ tòlótòló o ìdésàlẹ̀ ọgbẹ́wúrẹ́ gbogbo àti pẹ́pẹ́yẹ àti tòlótòló àti ewúrẹ́ àwọn tó ní ní kíni ọ̀sánwó láti tijọ́ tó sì ti wà láyé rẹ̀ ó ti àwúrèdè mọ́lẹ̀ parí sí ńtọ́ ọ̀rà yìí bẹ́ẹ̀ náà nílé àwọn èèyàn wà tó yẹ kí tó máa kó sílé kò bá jẹ́ pé àwọn ọkọ kò bá rí i pé wọ́n háyà wọ́n rí i pé sí àwọn dàrú ń ti rí ṣe kò rí ṣe má ń ti rí ná kò rí ná má ń ti rí lò kò rí lò má wọ́n á fẹ́ jẹni tí ń wò kíta káàkiri kí ni ṣẹlẹ̀ ah, ilé tó ń kó sí ni ah, tó ṣe kó bàbá ń lé ó ti rí nǹkan mẹ́bẹ̀ẹ́ ó ti ṣe kinní kan ilẹ̀ Yorùbá wọn rí nǹkan mẹ́bẹ̀ẹ́ náà ókè wọ́n lọ kọ́ kí ni wọ́n rì má bẹ́ẹ̀ nǹkan ṣẹlẹ̀ tí wọ́n létí wọ́n gangan kọ́ kí ló rì má bẹ́ẹ̀ ẹlẹ́kẹta oníyàwó ọ̀pọ̀lọpọ̀ nínú gbèsè ayé tí wọ́n ti fẹ́ yàwó kan wọ́n lè pé kọ́lá wọlé ni nítorí pé láti tó ti wọlé masha allah gbogbo nǹkan àwọn ń dá sí i kọ́lá àwọn promises táwọn tẹ́tàn fẹ́ gbé fáwọn kì í ṣe pé wọ́n padà gbé fáwọn lásán wọ́n tún tírípù rẹ̀ owó ń wọlé lóríṣiríṣi orí pọ̀ lọ́wọ́ àwọn òun bá ti mọ̀ kóun ti fẹ́ obìnrin ti pẹ́ yóò bá lẹ̀ wọ́n sọ pé ọkọ ń lo sáà ìyàwó nù irọ́ lásán ìyàwó mi tẹ́ ti fẹ́ gbogbo nǹkan bá dàrú wọ́n lè pẹ́ tí òsì ló gbé wọlé ẹ̀yin ẹsẹ̀ kíyèsí tó lọ́wọ́ adigun ṣẹ́ dàrú wọ́n sáàkì ọkọ ẹ̀ kìnnìkà ṣe kìnnìkà lónú mọ̀tò àjọkọ̀tì ọ̀ní ti sọ́tà tó kúkú fẹ́ nánu. tó àwọn olùmọ̀ á sọ pé eléyìí yàtọ̀ sọ́ọ̀rẹ̀ bọ̀tà fẹ́ fi wo tọ̀rẹ́ náà àwọn olùmọ̀ á sọ pé sẹ́rí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ pọ́sibù kọ́ ṣẹlẹ̀ náà lóòótọ́ ṣùgbọ́n tẹ̀yìn ò sí gẹ́gẹ́ bí mùsùlùmí tó ní ìmánì ó ní kí nǹkan kínní kejì kẹta yẹn kì í sẹ̀mí ẹ̀mí yín lẹ̀ lè yà ọlọ́run ni ó pè é etí ẹsẹ̀ tó tí ó yọ ẹ̀mí kúrò lára yín àmọ́ nǹkan àgùn ilé ìyàwó gbogbo wọn nǹkan míì ni wọ́n jẹ́ sí yín ẹ rọra fi nǹkan àgùn yẹn ẹ filẹ̀ ẹ tà á iléyìn ẹ̀rọ ayé ẹ̀ tó wáyé pé ẹ háyà rẹ̀ ẹ pàtì láì jẹ́ pé oyin ti jó tán ẹ sọ pé ẹ fẹ́ kókó mbẹ́ tó bá lè dá oyin padà tó wọn bá lè dá padà má fi mùsùkìlà ìyàwó yẹn náà ẹ lè kọ́ àmọ́ ẹ má rojọ́ láti dọ́ tí mo fi fẹ́ ọ kíní ká ẹ gbọ́dọ̀ sọ nǹkan kan tó ń torí pé kọ́ ọmọ bàdí kò ní jọ́ kan nínú ọmọlẹ́yìn anábọ̀ Muhammad. sallallahu alaihi wasallam wọ́n á sẹ́nu rẹ̀ ah ẹ̀yìn ti fẹ́ ẹwọ́ ẹ̀sùn akọ ah ọlọ́nkọ́ ìjọ tó lọ́nkọ́ pa àtùpà náà aha so torí de eléyìí bẹ́ẹ̀ náà lọ rẹ̀ yùn sẹ́ẹ̀rì pé bá ti bá dá nǹkan pọ̀ nǹkan kan ń ṣẹlẹ̀ ẹ rọra yẹ ah, ọ̀rẹ́ wa sọ̀rẹ́ wa pin bẹ́ẹ̀ ni ìgbà tó pa àmì sọ̀rẹ́ lọ tiẹ̀ ẹ àwọn bàbá bàbá wọn bá parí ẹ mo rò pé àwọn ni wọ́n pa á pọ̀ àbí òye wa máa ẹsẹ wa nǹkan mọ <laughs> ó ń ṣe rẹ. ẹsẹ ẹnìkan ṣe dìnnà wá ní òun ọmọ ń bọ mẹ ẹnìkan jalè ó ní kò òun ọmọ kó burú ń bọ mẹ ẹnìkan mutí ó lòun ọmọ kó burú ń bọ títí dá nínú làákàyò kí ni ń ṣe gánà rí. àti ẹ̀gbọ́n kan mi ọ̀hání kí ló dé tó jẹ́ ọ lọ sọ fún un rí kó ti kó bọ̀ ọ́ òsì ṣe yahoo yahoo yahoo yahoo èso lè lásán ó lè gidi so ọ̀hà ló wọn mọ̀ pé kò ọjà abẹ́rẹ́ rí nǹkan so ẹ sọ fún torí pé nínú tọ́lọ̀ ń fi ran wa nínú ẹ̀sìn Islam òun náà ni al-amru bil ma'rufi wan nahyu 'anil munkar fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ká kọ ìbàjẹ́ fún ẹ̀yin ò ní tìtorí pé kò ní gbọ́ kò ní gbà ẹ̀yin ẹ sọ fún so kò ní ráwùjáre kan lẹ́yìn náà wọ́n tán Ọlọ́run ọba jẹ èmi ti mọ àánú mi pé nǹkan yóò dà mọ á pe pé mà mọ á ní sọ fún mi lọ fẹ́ kó bá mi mi wọ́n fẹ́ ti mọ̀ pé kò dáa tẹ́lẹ̀ náà kàlẹ́ kún sí. wọ́n ní ká pẹ̀tù sí àwọn ọkùnrin nínú a máa bínú torí tọ́lọ̀ náà lẹ́yìn náà gbọ́ wọn adúpẹ́ fọlọ́. àwọn ọkùnrin náà làwọn ti gbọ́ àwọn ó di bínú àwọn kù ṣùgbọ́n wọ́n ní kì tètè bínú agídí àwọn obìnrin ni màá fà so ẹ láṣà gbà míì ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn pàtàkì náà ké bínú náà ló máa ń ba gbogbo nǹkan jẹ́ ìbínú ni máa ń túlé ìbínú ni máa fọ́lé ìbínú ò tó nǹkan kan rí ẹnìkan ò lè sọ pé inú tí mò ń bí ló jẹ́ nǹkó tì fún àmọ́ lè sọ pé inú tí mò ń bí ló jẹ́ fọ́kọ̀pù mọ́ lórí so ìbínú ìmọ̀ bàǹkà jẹ́ torí pátọ̀dọ̀ àṣetọ́nù ló ti máa wà kò sí sí tàbí ṣùgbọ́n gbogbo ẹni tẹ́ bá rí tó bínú ó rí tó lè bínú ni àyàfi kọjá kórìíre ò pé níṣẹ́bí kófìnrin ọ̀sọ̀ pé wọ́n kà máa bínú ni wọ́n kà máa bínú ni. wọ́n sọ pé ṣé kí ni wọ́n máa ń ṣe tí máa bínú èmi ẹ̀ ṣe nǹkan kan ó kì í ṣe orí rẹ̀ ti dàrú ni ó ní orí wọn dàrú àjẹpẹ́ nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ ìwọ náà lọ́ọ́ máa bínú ni sòkò ajẹ́ pé wọ́n ń bí wọn náà ló fi ń bínú ẹ̀ kò dínkù because téèyàn bá lọ́ọ́ fi òdiwọ̀n sí bínú rẹ̀ wọ́n padà torí ẹni tí ń bínú lásìkò tí ń bínú kì í kọ̀ kẹ́mi ọ̀tọ̀ wò ń bọ̀ ẹni tí tó bá mú tó bá sọ òun sáfẹ́ fi ẹni tí ń bínú sílẹ̀ sẹ́yìn ẹ̀mí wa ó sì níwọ̀n bá agbára tó ní ọba pàyàwó ẹ̀ ọba sọ lọ́ba pa ọmọ rẹ̀ ẹ gbogbo orí eléyìí bò láti fẹ́ sí ẹ jẹ́ ká dín ìbínú wa kù lódodo tá a bá ti lè dín ìbínú kù kò ní yẹ ká máa fẹ́ yàwó gbogbo ẹni tí bínú kí bínú bá sì ń bájà tí ò rí nǹkan kan ṣe tó ní bí wọn ṣe máa bí lọ́nu ó yẹ ká ya ìyàwó rẹ̀ pẹ̀lú ẹ̀ torí ní tí ó padà ṣẹlẹ̀ náà ní nǹkan bànújẹ́ àtọ́ bá ti ń bínú tó ń bínú tó ń bínú tó ó rí i pé gbogbo nǹkan rẹ̀ ló obìnrin ò ní sáláì máa ṣe bí obìnrin ọkùnrin náà máa ṣe bíi ọkùnrin tẹ bá fẹ́ kọ́gbọ́n dáadáa nù gbèsè ayé yìí ọba àti níyàwó ọba àmọ́ ti níyàwó máa gbìyànjú láti lọ máa jókòó lẹ́ẹ̀kan láàrin níbi tí wọ́n bá ti ń bá àwọn èèyàn yanjú awọ pàápàá jùlọ tí awọ yẹn bá ní í ṣe pẹ̀lú ọkọ àtìyàwó à ó sì ọgbọ́n kọ́ wọ́n mọ̀ pé ọpọlọ àwọn obìnrin ọ̀dàbí tọkùnrin ó kì í sábà aláàmọ fi gbogbo nǹkan ṣe bínú wàhálà èèyàn pàyàwó ọ wàá padà máa kábàámọ̀ èèyàn gbọ́dọ̀ lọ bomi sùúrù mu èèyàn gbẹtàn o torí ẹ lèèyàn sì máa kẹ́kọ̀ọ́ lọjọjúmọ́ máa fi tẹlómi kọ́gbọ́n máa fi tẹlómi kọ́gbọ́n ní ìsìtínú bá máa bíyàn kò sí ọ̀rọ̀ tíyàwó ọba yẹn sọ láyé tọrẹ nù sọ ẹni tí ó wá jẹ́ pé òun dẹ́rìn pọ̀ ó ń wá kílé àwọn ṣe gbé ó ń wá kí gbogbo nǹkan máa lọ déédéé ọkàn fájúro ni sónà ọmọ rí ọsá àbí òní rí ọsá yóò rí ọsá o lè sọ pé olórí bú rẹ ọmọ kí wọn ti wọlé látẹkàn ojú ẹ lè wá kí mi lè wá ké yẹ náà lọ wọlé tó bó nìyẹn ah, ẹgbẹ́ tó ti wá olórí bú rẹ sọ ma pé mo wọlé fa tó bá ké yẹ náà lọ wọlé ah wàhálà ìbọ̀m̀bù ńlá ni ìbínú burúkú ni òjò ọmọ ti ń ṣe tóbìnrin náà bá ní ta ló lórí ikú yẹn ṣé ìyá mi náà ló ti gbá àwẹ̀wọ́ lẹ́nu ẹ̀ ah! yóò kọ́ fi lùlù tẹ lọ́rùn tóbìnrin yẹn náà tí ò bá tún lọ gbẹnu lọ́ba pé ìyá tí mo jẹ́ tó mi náà pé áfítà rẹ̀ yóò ló ń kọ́ lẹ́nu kẹ máa bí ṣètò àti ṣe máa ń fa àwọn èèyàn. ẹ ìbínú tí òun bí òun òun gan ni ó jẹ́ kí ìwà àti ṣètò ọ̀nà ọjọ́ wọlé torí pé ìbínú burúkú lọ bá dẹ́nu ọ̀nà pé eléyìí tá a la fẹ́ sínú ilé yẹn nìsín tí yẹn bá wọnú ilé ìyàwó rẹ ni eléyìí tá a la fẹ́ sínú ilé yẹn o rò pé bàbá wọnú ilé nìsín gbogbo ilé máa dọ̀tí ní ilé ilẹ̀ kò lè sí oúnjẹ kó oúnjẹ ó dùn wò fẹ́ràn pé tí wọ́n ń bá bọ̀ nù. ah ok sáàbà máa búyàwó bá náà gbogbo gbà ṣé ọmọ bẹ́ẹ̀ sí ọwọ́ rẹ̀ ọmọ àgbà nì onímọ̀gbà tí ó fi ṣúgà sínú ọbẹ̀ wàláhì tẹ́ máa ti ń báyàn wí jù wọ́n máa ń ṣe ni o. ah káti ẹ̀pínlẹ̀ dọ̀tí kí masha Allah la quwwata illa billah ó sì túnú léṣe báyìí ẹ máa gà míì. <laughs> sẹ́wọ̀n nígbà tó náà ti mọ̀ pọ́n ga ọ ni yóò surprise another time. ẹ gbọ́dọ̀ mọ̀ pé obìnrin sọkùnrin wọ́n lè bàjẹ́ ọpọlọ wọn dàbí tiwa. so ìgbà tí wọ́n wá wọlé o ó rí i pé bínú burúkú tó ń bá bọ̀ kò ní jẹ́ kó lè sọ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ẹ̀yà mélòó ni tó níyàwó ni ma sálámà báwọn ń bọ̀ ń bẹ̀ síbẹ̀ máa dinu du ẹ̀ sunu dúdúdú ni ọ̀tún náà rẹ̀. torí tí torí kó lè mọ̀ kọ́kùn ni ọ́. ọmọ pé tó bá tó bá túnú ká tó fi sálámà ọ gbọ́dọ̀ tújú ká ara àtìrí ti ń bẹ lára sálámà nù. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh ojú yóò tù ká náà ni sílámà gbọ́dọ̀ bá kú bí kókò lọ́wọ́ pé ti kókò lọ́ọ̀bà wọlé kọ́lọ́ ń sànú ọmọ ọlọ́mọ ni ṣètò ọ̀nà ọ̀bọ̀ wọlé ilé ọmọ á dàrú àwọn obìnrin tẹ̀ sí rí mu nínú wa tiwọn ni pé asúni kò sí gbé mi kò sí gbé sọnù àmọ́ asúni ni wọ́n obìnrin mi ẹsẹ̀ bí bá àwọn aràn sí ọ ni àwọn ìwà tí wọ́n mọ̀ ọ́ fún pé ah, mo ní ìfẹ́ kà yìí náà ni ó ti sè àfi tó bá yà pa ọ́ ìwọ gbọ́dọ̀ máa ṣe sùúrù náà ni àwọn pé sùúrù ni bàbá rẹ̀ ló ṣe fún màmá rẹ̀ tí wọn náà ti dépò pọ̀ fẹ́yàwó o sì tún bá màmá rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ tí bàbá bá fẹ́ ṣèwé lórí tó mú ìyá rẹ̀ dò ní lọ́dọ̀ àwọn ó dájú pé ó kéré jù yóò kún forty leaves tí bàbá tí bàbá sọ oríṣiríṣiríṣiríṣi ìyá rẹ̀ náà sì ní sáláì sọ oríṣiríṣi ah bàbá rẹ̀ ní sùúrù torí ẹ gbogbo ọmọ tí bá ń fẹ́ ìyàwó ká máa fi léyìí yé wọn ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù torí pé àwọn obìnrin tẹ́ rí wọ́n ṣe màláìkà ẹ máa ṣe sùúrù fún wọn afẹ́ bí ma ọkùnrin ò lè dọ́ ọmọ bí àwọn náà fẹ́ yọ fún pé bàbá sẹ́yìn pé bàbá hakíkí ọwà bàbá màjáàzí tó náà wà ní ìsọ ọmọ ọlọ́mà ó ń pè ọ́n bàbá bàbá sẹ́yìn pé màjáàzí ni kì í ṣe hakíkà àmọ́ kò sí bọ̀ bàbá òyòyò bàbá lẹ́bọ̀ ọmọ rẹ ní ọmọ òyòyò àbí bẹ́ẹ̀ kọ́ wọn náà fẹ́ kọ́ wọn ṣe bàbá òyòyò o sì fẹ́ ṣe sùúrù pẹ̀lú obìnrin tí ó bì tó a ṣe sùúrù náà gbogbo eléyìí náà àfọ́bìn náà láǹfààní kíkọ́ máa yọ bí ìranu ṣúgà o kọ́ máa hu aláìlẹ́kọ̀ọ́ ẹni tó tẹnu rẹ ti já géètì tó ráwọn obìnrin mi náà lẹ́kọ̀ọ́ kọ́bọ̀ tí wọ́n sọ̀rọ̀ ní sọ pé tọkùnrin bá fẹ́ kí sẹ́mọ̀ jábọ́ kó jábọ́ náà gbogbo orú àwọn wàá náà dà ẹ máa rántí pé ẹ̀yin náà ti fi lè bàbá yín lẹ̀ ẹ̀yin lẹ́ màmá sọ fún bàbá yín wípé eléyìí ni mo fẹ́ fẹ́ bàbá kìí rọrùn kí bàbá tó sọ mọ́lẹ̀ fọkùnrin o wàláyé ẹ̀rí tí àwọn bàbá tó máa fọ̀rọ̀ lu ọmọ ń kún pé ṣé wọ́n lọ́ọ́ fẹ́ o èmi kọ́ ni wọ́n lọ́ọ́ lé ọkọ o ọmọ yẹn sì lọ lé ọkọ kó tún máa padà bọ̀ lọ́dọ̀ tèmi o kò sí yàrá tá a fi ọtí máa o àìwọ náà lọ sọ pé olólùfẹ́ mi nìyẹn àìwọ náà yẹ kó ṣe sùúrù fún olólùfẹ́ rẹ kìí ṣe gbogbo ń tàn fẹ́ ló lè rí gbà lọ́dọ̀ rẹ̀ kìí sọ lọ́hùn ó sì dájú pé àwọn ọmọ àwọn ọmọkùnrin pàápàá jùlọ àwọn tí ń ṣe súnà èyí tó pọ̀ jù nínú wọn wàláì wọ́n ń ṣe wàhálà púpọ̀ lórí àwọn ìyàwó wọn torí àníyàn tiwọn ni pé àwọn ò fẹ́ fìyà jẹ wọn àwọn ò fẹ́ pa wọn àwọn ṣetán láti gbàrú torí kí ọmọ jẹ ìyàwó àwọn àwọn yẹ kí wọn náà ní consideration fọ́kọ rẹ̀ kọjá ni tó ma wàhálà ọkọ rẹ̀ fọ́kọ rẹ̀ ìyànjú ọkọ rẹ̀ kọ máa fún un má jẹ́ ọ jẹ́ pé àìmúre burúkú àtọ̀rọ̀ burúkú lẹ́nu rẹ̀ ló fi máa pàdé dáadáa tí ń ṣe sí ìwọ jẹ́ sáǹpù tó dáa láwùjọ àwọn obìnrin wọ́n ti ẹ̀ máa fi ọ́ ṣàpèjúwe pé ebi èèyàn nìyá alágbájá sòtẹ́yìn náà bá ti ń ṣe dáadáa kò sí tàbí ṣùgbọ́n ẹ rí àwọn ọkọ yín ẹ rí àwọn náà tún ṣe ibi tí wọ́n bá kù sí tọkọ bá ń bínú ẹ má bá wọn bínú tọkọ yín bá ti ń bínú ẹ fi sùúrù bẹ́ẹ̀ ẹ mẹ́sẹ̀ jẹ́ ẹni tó ṣe yí pé tí bá ń wí kàn yín náà sọ mẹ́ta ẹni tó rẹ̀ gbẹnu falágbáfọ̀ ẹ̀yin ẹ̀ sì si ọmọ rẹ lé lọ mẹ́sì wá gbogbo inú àwọn nǹkan wọ̀nyẹn kí má padà balẹ̀ ọkọ jẹ́ fóbìnrin àpèjúwe dáadáa kan ni tóbìnrin kan wọ́n ní tọkọ rẹ̀ bá ti ń bínú kíákíá náà lọ gbági ó sì sàlùwàlá ibi tọkọ ti ń tu títí ń bínú Allahu akbar òun bá náfìlà lọ́ntì ẹ̀ nígbà tí ìbá ìsálámà inú ọkọ náà ti rọ̀ subhanallah àwọn experience náà yìí náà kọ èyí náà kọ kìí ti kọkọ ń bínú wọn lọ yọ sí gbígbóná nínú ọbẹ̀ ọfẹ fi máa mú ó dájú pé ìwọ náà pè fún kílè rẹ ọdà rẹ ọkọ ń bínú ọlọgbé rẹkọọdù ebusi sẹmu pé gbogbo orúkọ yẹn náà kò ní jẹ́ kílè ó tòrò tẹ̀yìn náà kọkàn bá a tọkọ yín bá ń bínú ẹ̀yin náà máa kì í ẹ̀yin àjàní ọ̀kín ọmọ ilé wọn kìíní kan ẹ̀yin lẹ bá gbé kìíní kan lọ bì kan gbà kìíní kan ṣe kìíní kan ẹ kó orí rẹ náà lè wú pé lọ́dà fún ọ lọ́dà fún ọ sáré kọ́ máa ṣe so eléyìí jẹ́ bó ti jẹ́ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله